الله أكبر الله أكبر الله أكبر الله أكبر كلما ذكره الذاكرون الله أكبر كلما غفل عن ذكره الغافلون الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الحمد لله الذي بنعمته تتم الصالحات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله ورفع بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه فيما تأتون وما تدعون واعلموا أن تقوى الله عز وجل رأس الخير كله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله تجدج أول الله أنا لله بس في مئتي و نبغى تسوى لك إنه أولي تسيبي أفضل سنك رمضان وديك ọlọ́run ọba sì ní kó dé bá wọn láyé kó dé bá wọn láàyè kó dé bá wọn nídẹ̀ra wọ́n tún wá fojú sun tó bá dé kọ́lọ́run ó ṣe ìkẹnu rúṣìṣìn fọ́lọ́run lọ́sàn-án rẹ̀ ní rọrùn fáwọn ọlọ́run tún wá ṣe ní rọrùn ó ṣe ìkẹnu ròyìn tó ṣe rọrùn fún wa wọ́n tún fojú sun káwọn ọmọ fòru rọ̀mọ́gbọ́n náà káwọn ọmọ fi ṣòfò kọjá pé gbogbo òru rẹ̀ náà àwọn ó tún jẹ́ni tó fi gbogbo oru yìí tó fi jọ́sìn fọlọ̀ báwo ni òsè ní jẹ́ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam nínú hadith eléyìí tí imaamu ahmed rahmatulahi alayhi tó gbé jáde oni man qama ma'a al-imam hatta yansarif kutiba lahu qiyamu layla ẹnikẹ́ni tó bá dúró pẹ̀lú imam láti ṣe sọ̀láàtì tá a máa forú ṣe nínú ramadan kọ̀ wá lọ títí tí ìmáàmù fi parí sọ̀lẹ́ àkọọ́lẹ̀ tí wọ́n kọ fún lọ́dọ̀ ọlọ́run ó ní pé gbogbo òru yẹn pátá porongodo rẹ̀ ló fi dìde dúró sẹ̀sìn fọlọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa tún fi wá ṣe kòńgé eléyìí wọ́n ti fojú sun kọ́lọ̀ ẹlẹ́dàá wa kọ́fà wọn ṣe kòńgé Laylatul Qadr àwọn ọmọ pàtó ọjọ́ wo Laylatul Qadr fẹ́ jẹ́ yàtọ̀ sípa gbọ́n tí ọ̀gá wa anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam tó sọ fún wa a sì gbàgbọ́ pé bẹ́ẹ̀ náà ni ó rí oníkà máa wá sínú àwọn òru mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan àti pé ní pàápàá àwọn òru tó ń ka wọn tí ò ṣeé pín fún méjì láì jẹ́ kọ́sẹ́kù òru kọkànlélógún ẹ̀kẹtàlélógún ẹ̀kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀kẹtàdínlọ́gbọ̀n ẹ̀kọ́ kàndínlọ́gbọ̀n ọlọ́run wa tí wọ́n á fi wá sí kòńgẹ́ wípé àfi àwọn òru ńlá òru ọlọ́lá ńlá tóru kan ò tó nínú gbogbo òru ọjọ́ ayé tọ́lọ́wọ́n bá dá torí pé àwọn ọjọ́ mẹ́wàá àgbẹ̀yìn ní oṣù Ramadan yìí wọ́n lóru wọn lọ́lọ́lá ju gbogbo òru lọ yàtọ̀ sí àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhul tí ń bọ̀ yìí ọ̀sán tí wọ́n lọ́lọ́lá ju gbogbo ọ̀sán lọ ṣùgbọ́n òru mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan iná lòru tó lọ́lá ju gbogbo òru lọ ọlọ́run wa ní ká fi ṣòfò ọlọ́run ní ká fi ṣòfò sùn dànù ọlọ́run ní ká fi ṣàìsàn ká fi máa sin lọ lẹ́ni tí dúró tí ń ṣẹ̀sìn fọ́lọ̀ ìmáàdàn wà ti sàbá nítorí pé a gbọ́ lọ́wọ́n bá gbọ́ nítorí pé a pé àwọn ò méjì tá a ti fẹ́ gbẹ̀san ìdúró fẹ̀sìn yà sí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tún fi wá ṣe kòńgẹ́ eléyìí ẹ dákun kí làní dúpẹ́ fọlọ́wọ́n ọba sí. ọlọ́run bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbogbo orí tá a kà sílẹ̀ ìlọ́lọ́ ní kọjá tiẹ̀ náà ṣùgbọ́n nígbà tí ò ní má òun náà múra pọ́ńpọ̀ wá sí ayid lọ́dọ̀ bá dé àsìkò bá pé fún lọ́ba ti rí pé kàkà kí wọ́n gbé wá kàkà kọ́ wá sí ayid òkú rẹ̀ náà gbé lọ sórí tẹ́ẹ̀ ọlọ́run bá ti kádàrá pásíkò tó tó náà nù ọlọ́run tó wá ń lọ àwọn alára bí àsìkò yìí àmọ́ máa ṣe ọlọ́run lè sòwòrè ńlá fún wa. wà á ikọ́ ẹ̀dùnà bọ̀kọ́m la ìṣẹ́kẹ́rùtùm lẹ́ẹ̀zẹ̀ ìdánilàkọ́m wà la ìǹkàfẹ́rùtùm ìnà àdáàbì lẹ́ṣẹ̀dẹ̀. ẹ̀rọ ti kéde tó lu ẹlẹ́dàá yín ṣe o ikú tó ẹ bá fi lè dúpẹ́ fún mi mo búra pé màá ṣe àlékún fún yín. tẹ̀sán ìyá tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ó le koko ọlọ́run kọ́ mọ́ ṣe tèmi pẹ̀lú rẹ níyà adúpẹ́ fọlọ́run rí gbogbo dára yìí atọrọ àlékún oore yìí lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa ọlọ́run dákun gba Ramadan wa ìdúró sẹ́ni fún wa lọ nínú òru Ramadan ọlọ́run dákun má dàlù wa láyà ọlọ́run má ṣe Ramadan eléyìí láṣẹ máa fún wa nínú ìgbésí ayé wa àwọn Ramadan mi Ramadan mi Ramadan mi ọ̀njẹ̀kùn ọba wa kọba aláyé kọba ọba aláyé ọba anídẹ̀rẹ̀ àti àlàáfíà. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wa Allahu akbar Allahu akbar wa lillahi alhamd. ọmọ ya mi nínú ọ̀sẹ̀ Islam Ramadan madrasatun imaniyatun tarbawiyatun ruhiyya ẹ̀rí Ramadan ilé ẹ̀kọ́ ni o. fọlọ́ ọbẹ̀ ẹlẹ́dàá tó tẹ́rẹ̀ wá ní rírì eléyìí tó ní sí pẹ̀lú ìmánì rírì eléyìí tó ní sí pẹ̀lú ẹ̀mí rírì eléyìí tó ní sí pẹ̀lú bí yóò ti fi gbélé ayé tí ó ṣe dáadáa tọ́lá kìyàmà tí ò ní dàrú tí ò ní bàjẹ́ àti lọ sílé ọkọ armaban oṣù kan gbàkú la ṣe ń bẹ̀ ọlọ́run ní kí ọmọdánù tẹ̀tẹ̀ yìí kọjá ọgbọ̀njọ́ gẹ́gẹ́ ẹ̀kọ́ tó kọ́ wa nínú ramadan ọ̀pọ̀ púpọ̀ ọ̀tẹ́mi pẹ̀lú rẹ̀ káfí àmúlò rẹ̀ wọ́n máa lọ di nǹkan tó sọnù mọ́ wa lọ́wọ́ kọ́lọ̀ ń dákun mọ́jọ sọnù mọ́ wa lọ́wọ́ ọkọ alẹ́kọ̀ọ́ nípa pẹ̀lú tọ́lọ̀ ẹ̀rí ọ̀pọ̀ ẹ̀mí onílé wa ló ṣe pé wọ́n ti sọ̀ láti tẹ́lẹ̀ náà ṣùgbọ́n wọn kà ṣe lásìkò ni ṣùgbọ́n ṣe tí Ramadan yìí dé masha Allah la quwwata illa billah ọ̀pọ̀ ẹ̀mí wọn ló dání tó ṣe pé àwọn gan ni máa tẹ́lẹ̀ mọ́ṣáláṣí kó tó di pé sílẹ̀kùn ọ̀pọ̀ nìfọlọ̀ pọ̀lọpọ̀ nínú wa iná lọ́jọ́ pé tààrà ní ní gbogbo ògbà àjàjà àwọn ẹni tí zakati wọn tó yíyọ rẹ̀ pọ́fẹ́sì Ramadan wọn ò fi falẹ̀ rárá wọn náà tún rí nínú wa ẹni tó pé lẹ́yìn ìgbà tó yọ ńtọ́lọ̀ wọn bá ní kọ́ yọ tán ó tún yọ àfikún ó yọ àlékún tó ń tọrọ àlékún ládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa nígbà bọ́lá ti sọ wípé. فمن tatawwa'a خيرا فهو خير lahu ẹnikẹ́ni tó bá ṣe lórí kan láti inú wa yóò padà já sí rere fún lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa náà ẹ̀rí nínú Ramadan àwọn nǹkan tọ́tọ́ eléyìí tọ́lọ̀ wọn bò ṣe léèwọ̀ bíi ká jẹ bíi ká mu ká súnmọ́ ẹni ká fara nura pẹ̀lọ́pọ̀ ẹni gbogbo eléyìí halal ńlọ́lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ṣe àkóràn àwọn ń jánu àjẹnà sí torí kò sẹ́ni tó fẹ́ ṣe àṣejìyà kò sẹ́ni tó fẹ́ ṣe ìdí ni ìtọ́ni kálukú wa tá a fi tẹ̀lé àfọlọ́ nínú Ramadan yìí à ń bọ̀ sí bá ṣe pé yóò tẹ̀ wá lọ ṣe ń tọ́lọ̀ wọn bá ṣe léwọ̀ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ irọ́ èdè rẹ̀ làwọn máa lé sí ibẹ̀ làwọn ti máa rí jẹ tí wọ́n ti máa rí mu ọ̀pá irọ́ pípa sí ọ̀kan ni wọ́n tún béèrè ga pé òun ṣèṣì parọ́ ẹyọ kan nù Ramadan ohun mabiru bí rọ̀ Ramadan àtọ́jọ́ ń subhanallah ẹni tó jẹ́ kó lè parọ́ ẹgbẹ̀rún láàrin wákàtí kan ọwọ́ á ní irọ́ ẹyọ kan ẹ lè Ramadan tó ni àforíjì lọ sọ́dọ̀ ọlọ́run àmọ́ inṣàlá jẹ́ kó tilẹ̀ kó bá ó dínkù eléyìí túmọ̀ sí pé àwọn ń wọ́n nígbà tásìkò sínú tó sìgá ní fi ń sínú wọ́n á bíléèrè kọ́dọ̀ ní tí ń tó ń bá ní bíléèrè kọ́dọ̀ sí ìgbà tí èyí ṣe mùsùlùmí nítorí pé ó lóko òun jẹ́ gẹ̀rẹ́sì wọ́n á bíléèrè pé áá ah, ah, tó sì tún dára nínú ìsìláàmù pé tí wọ́n bá ti ń kánu ró látàrọ̀ tásìkò sínú báyá tó kọjá pé sìgá lèèyàn wà á fi sínú ó ní alukurani ọ̀tá kó sìgá ẹgbọ́n àwọn òbí láàyè mi lọ ṣe ọ̀tá àmúrọ̀jẹ ọ̀tá kó gidigidi ni ọgbà ń pàṣẹ nù ọgbà ń paṣọ ọ̀nà ilé ọ̀pọ̀ ọ̀bára rẹ̀ torí pé kí ni ìjọba kí ni sìgóòfù ìdọ̀tí lásán ìjọwọ́ ńlá ìgbàláṣí àjẹ àwùjọ bìlá ìkọ́mọ́ra ló kọ́mọ́ra oko bàbá délẹ̀ tó gbà àkàràmọ̀kọ́mọ́lá ẹ̀rí báwọn yẹn ṣe jìnnà sí ti ọ̀dà ntó burú ntó bàjẹ́ látàrí ẹ̀kọ́ tọ́lọ́wọ́ bá kọ́ ọlọ́ni balẹ̀ ẹ̀ńsánù alẹ́ ẹ̀nàfíìkì bàtúrọ̀ kò sí pọ́kú kan ó ṣe kùn tó téèyàn sọ pé òun ò ríran rí nù náà ni yorùbá náà dápè táwọn náà sọ pé kùn kùn ò ní kùn kó ní ọmọ mọ́nú ọmọ ibi tó ń ti ń sẹlọ ọmọ ibi tó ń ti ń takùtùlọ ọmọ ibi tó ń ti ń dára dákun pàdé ṣáájú ó tó di pé ẹni ò tí kú lókè pẹ̀lú máa ń ronú pé wàdà ẹni ò tí kú lókè pẹ̀lú máa ń ṣe dáadáa wọ́n láti di pé wọ́n palẹ̀ yàn án tó ń kó yàn kó lẹ̀ kéèyàn ọmọ bá a márùn tolú ẹ̀ ti bá o ẹni tó gbélé ayé ṣe ló kó a kù ọ̀hà sí ọ̀nà tẹni tó wà nù sàárè fi lè ṣàtúnṣe má kó tó di pààrọ̀ nù lẹ̀ làásàtúnṣe torí rẹ̀ ẹjá jìnnà sáwọn ọ̀wà bí ọ̀dà bí ọ̀bọ bí ọ̀sà ẹjá jìnnà sí o àwọn ẹ̀ṣẹ̀ bí zina àwọn ẹ̀ṣẹ̀ bí rìbá àwọn ẹ̀ṣẹ̀ bí ọtí mu àwọn ẹ̀ṣẹ̀ bí ẹ̀rí èké àwọn ẹ̀ṣẹ̀ bíi ká máa parọ́ zina mẹ́ni tí a ká má di zina àwọn ẹ̀ṣẹ̀ bíi ká máa wọ́nà láti ṣekú pa ọmọlàkejì àwọn ẹ̀ṣẹ̀ bíi ká máa pẹ̀gàn ẹ̀ṣẹ̀ bíi ká máa bà ọmọlàkejì jẹ́ ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi tó ní kálukú wa mọ̀ fóun sẹ̀ ẹ dákun ẹjẹ́ agbá wọn bẹ̀ pátápátá ẹ rí pẹ́ẹ́kù nígbà tí ẹ pàṣẹ nínú Ramadan aburú kò ń sẹ́yìn nígbà tí ẹ fi sílẹ̀ nínú Ramadan pẹ̀lú òkú ẹ lọ aburú náà ní sẹ́yìn tí ẹ bá pàṣẹ lè tọ́sẹ́kù nínú ìgbésí ayé yín ẹ jẹ́ ká máa palẹ̀ mọ́dé kú ẹ jẹ́ ká máa palẹ̀ mọ́dé gbẹ̀ndà ìkìyàmà oníkálukú nínú wa nítorí bá mọ̀ gbélé ayé ṣe iná ọmọ lọ bá lọ́dọ̀ ọlọ́run àbòsí òsì lọ́dọ̀ ọlọ́run ọba lọ́dọ̀ ara àmúlùmọ́ òsìsì lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá ara ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe ń tọ́lọ́run ọba ń fẹ́ káwọn náà lè ba àrí ń tà lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá ara tọ́ba di lọ́la gbẹ̀ndà ìkìyàmà Allahu akbar. Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd. wọ́n máa yá ni ẹja kéde yanya yanya kásọ̀ fún àṣetán àwọn òṣèjì ọmọ o wọ́n gbóhùn yẹ́wù ó lè wà láàrin wa tẹ́lẹ̀ àbá gbogbo fáìlì jẹ́ àwa ti yẹ ayé akọ́tì àwọn ọ̀bọ ṣe má nítorí pé a ti mà ipe ìtẹ̀lẹ́tẹ̀ ìbọ́sí orí ibú ló máa ń fà fún ni láyé lì àti lọ́la gbẹ̀ndà kìyàmù. أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀rọ ẹ̀mí ẹ̀sìn islam pátá porongodo yín ẹ má jẹ́ pé apá kan yín lọ́wọ́ bẹ̀ apá kan ọ̀wọ́ bẹ̀ ní ìlànà àṣetán nítorí pé àṣetán ọ̀tá tó fojú hàn gbangba olùlọ́dẹ̀sẹ̀ yín ẹ̀rù tí kẹ́lẹ́ bá sọrí rẹ ọ̀rọ̀ rẹ ló dé rí wa ike ká jìnnà sí ìlànà àṣetán ẹgbọ́n tó wọn bẹ ẹlẹ́dàá tó ń sọ fún wa nínú alukur'an ó ní wọn náà ha dà sirati mustaqiman fattabi'u wala tattabi'u subula fatafarraqa bikum an sabili eléyìí ló jẹ́ ọ̀nà tèmi eléyìí tó làgàrà. òun náà ní kí ẹ máa tọ̀ ẹ má tẹ àwọn ojú ọ̀nà yẹlẹyẹlẹ kọ́mọ wa pín yín kúrò lójú ọ̀nà tọ́lọ́n kéèyàn wá tara rẹ̀ kéèyàn dání tó ṣègbè kọ́lọ̀ ń dákun kọ́mọ jẹ ká pòfo. anábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ṣàlàyé ara yìí tí bó ti wá nínú ẹgbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ọlọ́run fi fa ìlà kan kalẹ̀ ìlà yẹn fẹ̀ ó gbòòrò anábì wa ni hadha siratullahi al-mustaqim eléyìí ni ojú ọ̀nà ọlọ́run ọba eléyìí tọ́ làgàrà wọ́n fa àwọn àlà kéékèèké kéékèèké rẹpẹtẹ sí ọ̀tún àti òsì là alákọ̀ọ́kọ́ tó fà ọwọ́ ni wọ́n hẹ́ẹ̀dì ìṣòbò eléyìí làwọn ojú ọ̀nà yẹlẹyẹlẹ tọ́lọ̀ ní kẹ́ mọ́tẹ́ o níwájú ojú ọ̀nà kọ̀ọ̀kan àṣetán nìkan bẹ́ẹ̀ ti ń pè wọ́n. wàláhi kò sẹ́nìkan tí ó takùtà lọ tí ó takùtà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo bó tilẹ̀ òkọ́ sí àsọpọ́nu tó àfikọ́jẹ́ kójú ọ̀nà ṣetán eléyìí ló fà láti ń ké tátátá ní gbogbo ìgbà ṣàánú ara rẹ wọ́n ti kẹ́nìkan ọba tiẹ̀ jẹ́ ṣàánú ara rẹ wọ́n ti kẹ́nìkan jẹ́ òṣòfò. ọlọ́run ọ̀nàmọ̀ Muhammad sallallahu aríwá wa sallam kò sí ti gba pààrọ̀ lópin ìgbà tí èèyàn bá fẹ́ ṣoríire. ọlọ́hu akibar ọlọ́hu akibar ọlọ́hu akibar láì ilaha illallah ọlọ́hu ọlọ́hu akibar ọlọ́hu akibar lillahi alhamd. ẹ jẹ́ ike tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmà kò sí nǹkan kan táwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ sí Allahu Rabbul Alamin bọ́lá màlẹ́kà ní nǹkan yẹn àǹjàmú ni ọ̀kan nínú àwọn èèyàn bọ́lá bí ọ̀kan nínú àwọn ànábì ọlọ́ọ̀ eléyìí táwọn kan sìn lẹ́yìn Allahu Rabbul Alamin gẹ́gẹ́ báwọn kan ṣe ń ànábì wa ránṣẹ́ alayhi salam bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tí mo fi ti ń bọ̀ pẹ̀ àwọn ẹni tó ti pé òrùn làwọn ń sìn ẹni tí mo sì pa àbí ìyàwó kan ní pè gbogbo ẹni tó fi rí òòfà kan tó lò ń bá láyé lọ́dọ̀ àwọn nílé bàbá wọn ìlò ń jọ́sìn fún kò sí nǹkan kan tí wọ́n ń jọ́sìn fún lẹ́yìn Allahu Rabbul Alamin àti kí gbogbo àwọn nǹkan yẹn kó wọ́n má pamọ́sẹ̀ kó lọ́dọ̀ ẹni tí ń sìn wọn tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmà ẹ fẹ́ wọn kò máa jẹ́ wọn tó bá ẹ kún lè kó wọn tààràtààrà lọ sínú àlùjẹ́nà ṣùgbọ́n rò ní rí bẹ́ẹ̀ tọ́ba di lọ́la gbẹ̀ndà kìyàmù ọlọ́wọ́ bá ní walladhina tad'una min dunillahi ma yamlikuna min qitmir àwọn ẹni tẹ́ ń pè lẹ́yìn Allahu Rabbul Alamin wọn ò dá nǹkan kan nítọ́jẹ́ tiwọn nínú gbogbo sámà méjèèje àtìlẹ̀ méjèèje ó dàbí nǹkan náà bá kéré tọ́wẹ́ dàbí èpo tí máa bẹ lára kóró dàbí èèyàn ẹ̀yin sì ti mọ̀ pé tá a bá ra dẹ̀bínù kò sí tàbí ṣùgbọ́n pé dẹ̀bínù láà jẹ ẹnìkan ò sí tí máa jẹ èpo tí máa bẹ lára kóró dẹ̀bínù gbogbo bó tilẹ̀ rò kébi ọmọ pààyàn tó. torí pé lọ́dọ̀ ọ̀tọ́mọ èèyàn nínú jẹ́ ó wúlò má jẹ́ kò wúlò nínú má jẹ́ kò wúlò iná lè po tí ó wà lára dẹ̀bínù wa. tòǹkà yẹn bí ó ṣe wá wúlò tó ọlọ́ọ̀ni gbogbo ń tẹ̀ ń pè lẹ́yìn ìpèníjà nìyẹn o ìpèníjà nìyẹn torí wọ́n lè sọ pé ọ́ gbogbo ìsàlọ́gbàsì bíi ìtàwọn àdílé bàbá mi kọ́ ìpèníjà ní pé òòsà àdílé bàbá rẹ̀ wá lónìí. kọ́ra ti hàn wá ìtọ́ bá ní nínú gbogbo sọ́mọ̀ méjèèjì tilẹ̀ méjèèjì tó wẹ́ tí ò tí ẹ̀ ní lọ́rí tó dàbí ìpò tí ń bẹ lára kóró dẹ̀bí nù. ò lè rí mu wá ajẹ́pẹ́ sí ọ̀rẹ́ láì sí àwọn bàbá rẹ̀ náà tẹ̀yìn jọ ń bùsà látọjọ́ tó ti pẹ́ tọ́ ìgbà àìgbọ́n ní mú ni tí wọ́n wá sí òòsà tí yọ̀ọ́ mọ̀ dára dálẹ̀ àgọ́ tó tò sí igi lásán àsàn tó kébi tí wọ́n ti ń ṣubú nítorí ọba kọlu yóò wò ni ẹni tó fi gbé ọdìdẹ tó náà wó bẹ́ẹ̀ rí pé nǹkan bàjẹ́ ń bẹ̀ wọ́n ní wọn ọ̀dà nǹkan kan ní ẹlẹ́kọ̀ọ́ ẹ̀ wá wá dúró rẹ tọ́lọ̀ ń ṣe fáwà àwa ń ra ara wa orin ni táwọn ni wájà mẹ́rin Allah ẹ fún gbogbo ń ta ni ẹni tó dé tálákà jù nù wa ó lè káwé tọ́lọ̀ ń fún un káwé tí ìsọ ẹni tó ní jù gbogbo rẹ̀ yìí fún ọ ọ̀wá ń dúpẹ́ fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ó ń sin nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ọ̀wá ni tọ́ba pé yàrá lọ́ kó tún pé yàrá sàgó ẹ̀yin náà yàrá àti yàrá sàgó ẹni máa yẹ mìlẹ̀kùn ọ̀nà mẹ́kọ̀tìmír èpo tí máa bẹ lára ẹ̀rọ dẹ̀bí mu ọlọ́ni wà ọ̀dà ni o ọlọ́ni ẹ̀ ń tẹ́jọ́ ẹ̀rọ̀kùn náà yóò fún àwọn ojú ara ẹ̀kùn ọlọ́ọ̀pẹ̀ níjà ńlá lélẹ̀ ọlọ́ni tẹ́ bá pé gbogbo nǹkan tẹ́ ń pè lẹ́yìn ọlọ́ wọn à lè gbádùn àyìn torí pé bákan méjì ni àwọn nǹkan tẹ́ ń pè lẹ́yìn Allah Rabbul Alamin kò lè gbọ́ ẹ̀rí tá a máa ń ṣe ètùtù ọdún eégún àwọn sọ pé kò yé yín a ní ọ̀la ayé wa olórí ọwọ́ ara yín wọ́n nítorí pé táwọn bá ṣe ètùtù ọdún eégún tá kìnnìkà máa dún àwọn sọ pé kò lè yé ẹ̀yìn nítorí pé olódo ni yín báwo nítorí pé lọ́wọ́ àṣetá nìyẹn nítorí pé òfin sọ yìí pé kò sí nǹkan kan tí wọ́n máa bọ̀ lẹ́yìn Allah àti ṣètọ́ nìkan gbàgbẹ́ tẹ́gbà gbọ́tẹ́ nìkan da inú ta ń da inú ṣẹ̀tàn. torí di eléyìí kò lè lóyún ìdí nìyí tó fi jẹ́ pé ẹni tó bá ti gba tíkẹ́ẹ̀tì tí ọ̀dà wálé ayé àkàràmọ́kọ́ wá bí wọ́n bá pààrọ̀ rẹ̀ fún tẹ́ ẹ tí wọ́n kàn máa lọ́wọ́ pẹ̀lú èso láwọn yóò fẹ̀yìn jáde nù. tó ọlọ́run dákun mọ́ sàwá lólórí ibú torí ọlọ́run níta bá pè ọ́ ọ̀ lè gbádùn ọ̀yàn wọn sọmi àwọn ọmọ ẹsẹjáde ọlọkùn àwọn tó dá láàyè nínú àwọn kẹtọ ń pè bí wọn ti ń pè màláìka bí wọn ti ń pàǹjànù bí àwọn ẹni ti ń pè yàn Ọlọ́run ní kí wọn bá gbọ́ wọn ò dá yín lò fún ìtàní àlébùn yàn. ìtàní àlébùn yàn yóò kọ́ sọfẹ́ nìkan ní ìsìnkú ọ̀rọ̀ láti kú ní ìdí ìdí ìsìn pàdé mi lè kọ́ wa kó àpò ráìsì mẹ́wàá ẹ̀yin náà ẹ máa bèrè dáadáa wàá sọ ni wàá kó àpò ráìsì mẹ́wàá ńgbà sọ ni dẹ́ta ìdí wọ́n sì ń kó òfin fún àpò wa èké èkejì ẹ̀fẹ̀fà ẹ̀yìn òpinnu àwọn bá ní ráìsì ńkọ́ ẹ̀ní àpò ráìsì àpò ráìsì tí wọ́n máa rọ ráìsì sí pé ah, kí Yorùbá bá sọ pé wọ́n kó àpò ráìsì ó túmọ̀ sí ah, èdè àwọn bàbá lọ gbọ́ ọ̀gbọ́tà àwọn ayéṣù. nǹkan tí èèyàn ò ní èèyàn ò lè bùn yàn akramakumullah ọlọ́run ní tí wọ́n bá gbọ́ wọn ò lè dá yín lọ ويوم القيامة يكفرون بشرككم الله ọlọ́run tó wájú tó gbélé ọ̀kìyàmà gbogbo ń tẹ̀sọ̀ lẹ́yìn àwọ̀ gbogbo wọn ṣàgbàgbọ́ síbẹ̀ tí ṣe fi wọ́n sọ̀rọ̀ ogun fọlọ̀. oníkàlùkù wọn sọ pé rárá ẹwù tà nàbì Isa alayhi salam ọlọ́run sọ pé anta qulta linnasi ittakhidhuni wa ummiya ilahayni min dunillah tí wọ́n lọ sọ fáwọn èèyàn pé mú èmi àtìyá mi lọ́lọ́ méjì tẹ́ máa sìn yàtọ̀ sí Allah ní gbangba ìkìyàmà qala subhana anabi sọ ni ogo ni fún Ọlọ́run ma yakunu li an aqula ma laysa li bihaqq ó sọ fún mi kí n san tí ọ̀tọ̀ sí mi Allahu akbar ọ̀parí àkàrà sí epo ìdí ọmọ lókùjọ mi gbàtà ìwé rẹ̀ pé ọ̀nà ọ̀yọ́ ọ̀nà bí ọlọ́dà kò má ṣètò abẹ́ kò sí nǹkan kan tí ń pè lẹ́yìn Allah ọjọ́ ìpè wọn padà fi hàn yín wípé kò sí nǹkan tọ́ka wọn pẹ̀lú yín. ọlọ́run bá lọ́dọ̀ ó fi gbogbo eléyìí ó fi hàn wá nítorí bá a sórí rẹ ni àwọn ń sinmi àrùn àwọn wa àwọn ń sinmi àrùn pọ̀lá ọ̀rọ̀ gbọ́ bùkátà wa àwọn ń sinmi àrùn pọ̀lá ọ̀rọ̀ gbọ́ bùkátà wa tó kù àfojúsùn ọ̀dọ́ ọ̀rọ̀ wa ti ṣe wọ́n ń lọ́wọ́ sì balẹ̀ torípọ́lọ́ ọba ti sọ nínú hadithul qudsi ọlọ́ni ana inda dhanni abidi bi ibi tí ẹrú mi bá rò sí mi ni màá máa bẹ̀ wọ́n máa rò dáadáa sọ́lọ̀ máa rò pé nítorí fẹ́ ọlọ́wọ́ bó ṣe bó bá dá wa ó ní tí dá yín torí di eléyìí ẹ jẹ́ ká máa pọ̀ ọ́ ọba ẹlẹ́dàá wa ọ̀pọ̀ ọ̀lọ́rọ̀ bọ́kù mọ̀dọ̀ ọ̀hún astajib lakum olúwa ẹlẹ́dàá ẹni ẹ máa pè mí tó ọba ti pè mí máa dá yín lò ọlọ́wọ́ bá dákun dára lò báwa gbọ́ bùkátà wa má dára dára wa léwà dínà sáàtì máa pè nǹkan mí ìtawà tọ̀ sí ọ léwà dínà sáàtì máa ṣe nǹkan mí ìtawà tọ̀ sí ọ olórí ni kò ṣe wá dákun má sì wá lé lórí ibú má jẹ́ kó lórí ibú ọ̀tá ara wa jáde má jẹ́ ká bá àwọn olórí ibú tó allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd akramakullah tó o bá yàn òfin màláìkà òfin àlejànú òfin gé òfin ìpẹ́ ọkàn tẹ̀ láti ẹ̀wọ̀n ni wọ́n fẹ́ kó ṣe pàṣẹ ọjọ́ ń tẹ̀lé ó mú ọtakùtà náà ó mú ọtakùtà rẹ̀ bí Muhammad sallallahu alayhi wa sallam ọ̀dà dúpọ̀ burú náà lèyàn máa bá padà lèyàn máa bá pàdé ńbẹ náà tọ́ba di lọ́la gbẹ̀ndọ̀ kìyàm gbogbo àwọn ẹni tó ń tẹ̀lé yẹn wọ́n padà sọ pé kò sí tọ́ka wọn pẹ̀lú rẹ̀ nígbà tó bùkátà wọn àwọn padà pọ́tì ọlọ́run lẹ́dàá ó fún wa nírò nípa asinilọ́nà àgbà الشيطان الرجيم قال وقال الشيطان لما قضي الأمر تنبع طلع بلدها تتدادة فما نتبع لأنه الشيطان ما يسعيك إن الله وعدكم وعد الحق dájúdájú ọlọ́run bá ti sàdéhùn fún yín ní àdéhùn òdodo tí ẹ bá tẹ̀lé tọ́lọ̀ ẹ àdéhùn òdodo lọ́lọ́wọ́ bá ṣe fún yín wa wa'adtukum fa akhlaftukum èmi náà wá ṣàdéhùn fún yín tí ẹ má tẹ̀lé tọ́lọ̀ tí ẹ bá tẹ̀lé tọ́lọ̀ ibi tó rí ire wà ní ìtẹ̀lé tọ́lọ̀ yẹn gan ibẹ̀ lórí ibú wà ẹ̀yin wá gbọ́ tèmi ẹ tẹ̀lé tèmi ẹ tẹ̀lé tọ́lọ̀ ọlọ́run ti pàdé oúnjẹ èmi yá àdéhùn tèmi lónìí lónìí وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي ẹlẹ́kùn ọ̀wọ́ ẹ má parọ́ ọmọ mi o ní lágbára kankan lórí yín o ọkàn pé yín lásán ni ẹ̀yin náà lẹ́sì sínú fẹ́dọ̀ lẹ́ dá mi lò subhanallah ilàbí. ṣètọ́nù ó ti jàre lórí àwọn ẹni tó sì lọ́nà ń wọ́nà àti jàre torí pé gbogbo ẹni tó sì náà náà láyé lónìí ààrẹ nìkan nu wọn tí ṣètọ́ni tó kókun irú ìta máa fi so ẹran bọ̀ lọ́rùn á ń bọ̀sibọ́ sí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ gbogbo oníkálukú oníkówó àwọn sì tẹ̀lé ti ṣẹ̀fọ́n pípẹ́ ló ń kà pé yín ọ̀rọ̀ lásán tí wọn ò fọyín sí iná ẹ̀lẹ́gbọ́ lẹ fi tẹ̀lé tó torí ẹ̀ ìlàjẹ̀ ló mú ni ìwọ̀lú àǹfọ̀sọ̀kù nípa ní ká ẹ bá wí orí ara ni ẹ bá wí o èmi kọ́ lèèyàn bò ẹ̀yin lèèyàn rádaràda èèyàn dátidàti aláìlólọ́wọ́ aláìlérò ọ̀wá ń fọ̀rọ̀ ṣe fúnni ń fúnni lórí tọ́lá láì láì lọ́wọ́. ṣé àsìkò yẹn ni wọ́n retí tó di kó tú bá àsìkò yẹn ni wọ́n retí kó tó di kó tẹ̀lé tà ṣètọ́nì mà ṣètọ́nì sọ pé ẹ má bomi o orí ara yín ni kẹ́ ẹ bá rí. máa ẹnẹ́bí mọ̀ sọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ mọ̀ máa ẹ̀ ń tún bí mọ̀ sọ̀rọ̀ ebi nígbà yín náà lájọ wáyé ní tí mo fi lè gbà yín lẹ ẹ̀yin náà sì ní tí mo fi lè gbà mí lẹ. adúgbò pé gbogbo alájọ wà mẹ subhanallah torí pé òun ti ń wò pé òun nìkan ṣe lè wà nù jahannam ìdí nu tí n fi lọgun rẹ tantantan pé ẹ̀yin náà ẹ takutọ lọ ó fi kẹsìrì sọlọ ẹ kò sílẹ̀ torí ẹ inni kafartu bima ashraktumuni min qabl sọọri mo ti ṣe kẹsìrì fún bẹ́ẹ̀ ti fi mí sorogún fọlọ nílé ayé sí kìtọ́líkì láì ilaha illallah. ìgbà wọn lọ lẹ́yìn ìgbà tí ṣètọ́ni ti kó wọn dà sínú jahannama. ìwọ́n wà ní ẹ̀ wọ́n sọ kútùbà fún wa nínú jahannam. ọlọ́ndàkùn mọ́ṣáà ọlọ́kan náà ti ọgbọ́rù rẹ̀. ìmọ̀ bọ́ọ̀lì yìí lọ́lẹ́kùn máa dábùn alim. ṣètọ́ni ọ sọ pé à ah, àwọn tó bá ṣẹbọ sọ́nà yẹlẹ́tẹ̀ lóru ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ayé nìsín wọ́n ti mọ òdodo wàláhì wọ́n ti mọ òdodo ṣùgbọ́n wọn ò lè fi ẹ̀ torí pé àwọn ọ̀gá kan tí wọ́n ní ọ̀gá ẹlòmíì bàbá rẹ̀ ni bàbá rẹ̀ sọ pé tó ọba fi ń tàǹsẹ̀ sílẹ̀ máa fún ọ lépè ni ṣé èpè bàbá rẹ̀ lè dáṣẹ tọ́lọ̀wọ̀n bá ní kọ́sẹ̀ kò lè ṣe wàláhì àfi tọ́lọ̀wọ̀n bá ní kọ́sẹ̀ ọ̀gá ẹlòmíì àkàràmọ̀kọ́mọ̀lá onílàbà rẹ̀ àfa rẹ̀ ló ní kóbókàbá ló ní kátakátá nítorí ọba sì sọ pé òfin má wọ́n wọ́n á sọ pé àwọn fa oògùn tí ọtọ́ pé burúkú náà kù ìmọ̀bọ́wọ́ ọ̀rọ̀ ìyá rẹ̀ ní kúbára ni lẹ́rú tó mọ̀ kí lẹ́rù ń bọ̀ sí ọlọ́run ló máa ń pààyàn ọlọ́run ló máa ń mú èèyàn bẹ́ẹ̀ tí wọ́n bá dá dáhùn èèyàn ọba ti kú ti pẹ́ ọ̀pọ̀pọ̀ fẹ́ rí ọlá rí ma tó wọ́n sì jẹ́ pé wọ́n dá dáhùn èèyàn ẹni tó kú bọ̀ ní kú ẹni wọn fẹ́ kó kó ti kú kí ló ọ̀run afẹ́sìn ọlọ́run ọba alẹ̀ ẹ wàlá ẹ̀mọ́ ń gbádùn yín ọmọ kó tuntun lẹ fọ́ ẹ̀sìn ọdún náà ni àwọn nǹkan kan ní dáwọ́ ọlọ́wọ́kọ́ dàrú lọ́wọ́kọ́ bẹ́ẹ̀ tí ọba ṣe jáwọ́ gbọ́ ọwọ́ akẹ́gẹ́ dànù nítorí pé tí ọba jẹ́ bẹ́ẹ̀ ìwọ́n sọ̀rọ̀ ibú ní ọ̀run ẹ̀rí ẹnìkan wà bẹ́ẹ̀ ni gbogbo ògbésí ayé rẹ̀ rádaràda pálapàla ní ṣeéṣe wọ́n pàkíyèsí rẹ̀ ní gbogbo ògbà ẹ̀sìn tọ́lọ́ ẹ̀sìn tàṣetọ́ nílẹ̀ ẹ̀yin náà mọ̀ ní nǹkan tẹ̀ ń ṣe yí ọ̀dà ń sọ pé àwa náà mọ̀ ṣùgbọ́n ó ti di bára kú ó di bára kú ó sì fi wọ́n sáré ẹ dákun kí lọ sọ fọlọ ṣé ìwọ́n sọ pọ̀ gbọ́ ni àbí ìwọ́n sọ pọ̀ mọ̀ ó lè lómi ìtumọ̀ jó pépé ìlànà mẹ́rin ó kù sí torí ẹ̀ kálí bá a sóríire. ẹjẹ akọta ṣetán ẹjẹ akọta àwọn ọmọlẹ́yìn ṣetán wàláhì ẹnìkan sí tó sórí ibú tó wù pé kí sórí rẹ o gbogbo gbogbo oníkó wa òun náà ni wọn máa wù pé kó sórí rẹ ẹ wọ àpòjúwe kékeré kan yìí òun ni pé ńgbàdẹ wà láyé ń ṣe ọ̀tàkùtọ̀ lọ ọ̀tàkùtà wa wa wọn á ní àárí àkọọ́lẹ̀ kan tẹ kọ ipe lágbájá tí ń tẹ̀lé tọ́lọ̀ tí ń tẹ̀lé sunnata nabi sallallahu alaihi wasallam ni kó ti salatul janaza sí yín lára kó síwájú. ṣé lẹ́yìn ikú yín lòdodo tó wá hàn sí yín ni ó ti yẹ kó hàn sí yín àtòjú ayé nítorí tí sọlá ti tiẹ̀ tí ọba wúlò níṣẹ́ lọ́yẹ kẹ́yìn náà ti darapọ̀ márùn ń tẹ̀lé tọ́lọ̀ tí ń tẹ̀lé tànàbì látòjú ayé yín. ó dàbí ti bàbá kan ni òní máa bá wọn ṣe ijọ́ kẹta òkú ijọ́ kẹjọ òkú ogójì ọjọ́ òkú nígbà wọn tún sọ ti tọlọ́dọọdún òun náà ni lè máàmù tí ó lè dì wọn. ọ̀rọ̀ kú tí wọ́n á ní ní tí gbọ́dọ̀ kẹta ẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ ọjọ́ àà

torí ẹ̀ ni ó lẹ́yìn kan ó dòkò kàrọ̀ ẹ̀ṣẹ̀ ń ṣàdúrà ẹ̀ṣẹ̀ ń ṣàdúrà ẹ̀ṣẹ̀ ń ṣàdúrà fún bàbá rẹ̀ tó kú àní à kò dájú pé ó wúlò fún bàbá rẹ̀ ó ní à ń ṣépè ní à ń ṣépè òdodo lọ sọ torí tí bàbá rẹ̀ bá ń fẹ́ kó wúlò fún un àtọ́jú ayé rẹ̀ ilé ti ṣe àlàkalẹ̀ rẹ̀ lòun náà máa ṣe dáadáa lórí mi ò ṣe dáadáa tó fi kú ọ̀tẹ̀lẹ̀ sí ọlọ́run tó fi kú ọ̀tẹ̀lẹ̀ tàbí ìṣẹ̀lẹ̀ ọlọ́run sọ́lá tó fi kú àti àwọn ọlọ́tọ́ ti pọ̀dọ̀ àrà tí ó wúlò fún. èèyàn kú sí di oògùn ẹ̀wọ́n ń ṣàdúrà fún kọ́lọ́ǹkẹ́ ọlọ́ǹgẹ̀ abọ́lọ́ǹfìyà jẹ́ kó gbá so eléyìí túmọ̀ sí pé ẹlọ́pàá ẹja pọtí àṣetán ẹja pàtí ẹtì ó yẹ ká kẹ́kọ̀ọ́ dáadáa ẹ rí i pé ọdún tó kọjá tá wà ń bí àwọn ọdún ọlọ́run kan wà ń bí pẹ̀lú wa àwọn òfin dè má lè ṣe ó ti kó ìlànà pátápátá ṣé ara múlí pé kí ní ṣẹlẹ̀ fẹ́ni pẹ̀lú sàárè wàláhì nǹkan ìyàlẹ́nu nínú Ramadan yìí alọ́sídánilẹ́kọ̀ọ́ lù kan ẹ̀rọ ọlọ́run kan wá fẹ́ lọ jíṣẹ́ fáwọn òbí rẹ̀ ó kú ọ̀rẹ́dà ikú kò wọ́n padà wá síbi tá a ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ láàrúdà òun fẹ́ gbọ́dọ̀ ìlẹ́kọ̀ọ́ yẹn náà ni àfi àlọ́mànù àlọ́mànù rọmọdọ́nà fẹ́ pógún àfa ọkọ̀ tó wà lọ́wọ́ accident òkú rẹ̀ ni wọ́n padà gbé jáde lọ hospital ńgbà àwọn gbé dé hospital akaramakomoba ilé ayé yìí ọjà máa ń kẹta kìí ń tẹ̀yẹ̀ máa wọ wọn mọ́ kìí ṣe ń tẹ̀yẹ̀ máa fagídí ó ṣòdodo fún ọ ó lẹ̀sìn òdodo hàn ó wà kagídé hárí ó wà sọ pé ẹnì kan lè wá sọ fún alẹ́ ìsìn pé kìnìún ọ̀dà mọ́ níta ti sọ láti fi ogójì ọdún èyí ti lè má sọ orí búbọ̀ láti ogójì ọdún kọ́ ló máa fẹ́ sànù rẹ̀ láàrin ogójì ọjọ́ kọ́ wá so ire ṣe bọ́lọ̀ sànù rẹ̀ bọ́lọ̀ ọ̀bá sànù rẹ̀ náà ebi bó ṣe kú tọ̀wọ̀ jahanaman oríṣi eléyìí ẹja bẹ̀rù ọlọ́run ẹja pọ̀ ti tàṣetán kálí bá a sórí rẹ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd. ẹ̀rọ ayá mi nínú ẹ̀sìn islam tí a bá wo nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nínú ramadan tó sì ń ṣẹlẹ̀ ní gbogbo ramadan òun náà ní kí tá a bá wo àwọn mọ́ṣáláṣí wa gbogbo a rí i pé ìdánilẹ́kọ̀ọ́ ọ̀kan ọ̀jọ̀kan wáyé ń bẹ̀ mọ́ṣáláṣí tó ṣe é pé ẹnìkan ọ̀bẹ́nìkan sọ̀rọ̀ ọlọ́run ọba rí ń bẹ̀ ìṣesí Ramadan dé yìí ẹnìkan bọ́ wájú ó lọ làbá tafsiri wọ́n bẹ̀rẹ̀ sí ṣe tafsiri fún wa bí nǹkan lọ sọ náà wọ́n túmọ̀ ní bí nǹkan wọ́n sọ àtàrí pé wọ́n ṣe wáàlì. alhamdulillah òòrè pọ̀ débi kálómi gbọ́n tí ọ̀gbọ́n rí nípa ẹ̀sìn Islam nínú Ramadan yìí eléyìí tó ṣe pé kọ̀ wáyé kí Ramadan tó dé ẹ jẹ́ ká gbìyànjú àwọn tá a bá èèyàn sọ̀rọ̀ lọ nínú Ramadan ẹja tún tẹ̀síwájú lẹ́yìn Ramadan ọkàn máa ń dógùn jàmá ntí máa mọ́kà dógùn ní kí ọmọ gbọ́rọ̀ lọ kí ọmọ sì rántí ọlọ tọkàn bá tọkàn bá sì dógùn tó bá dógùn kò sí tó lè fọmọ àfi ká tún padà sí ìdìtọ̀ torí ẹ ẹ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe ń bá wọn sọ nù Ramadan ẹ máa bá wọn sọ̀rọ̀ lẹ́yìn Ramadan ọlọ́run abókùkù ṣàánú ẹni tí ó bá ṣàánú ẹni tí ó gbọ́ yóò gbọ́ ẹ̀yin ọmọ ẹsẹ̀ nítorí tọ́lọ̀ ẹ sì rántí pé tẹ̀yin náà bá ti ń bá àwọn èèyàn sọ ntẹ́ ẹlẹ́ẹ̀mọ̀ nímà ẹ̀ nígbàgbé rẹ̀ nítorí pé bí màá ṣe máa pọ̀ tẹ̀yìn bá mọ̀ tí èèbá sọ fáwọn èèyàn yóò gbàgbé ni yóò dìtà so torí ẹ̀ ẹ máa bá àwọn èèyàn sọ ẹ̀ kàn lè máa bú àwọn èèyàn ọmọ tó wá kẹtẹkẹtẹ wọn ti pọ̀ lẹ́yìn ẹ̀ ẹ̀ máa tó máa tẹ̀sí ìwọ lórí pé àìfọwọ́sì àìfi gbámọ̀lá sẹ́nu. ẹ̀ ń kọ́ àwọn ọmọ náà ni báwo ló ṣe. àlejò kan adé ń dọ̀kẹ̀lẹ̀ bá ń kọ́ mọ́ǹkù. báwo ló fi máa jẹ ká ní lọ́kàtí ti ń fọwọ́sì jẹ láti bí ọdún mẹ́rin. sẹ́rí pálá kò sí ní. tó eléyìí túmọ̀ sí pé àwọn èèyàn wa náà àwọn náà sọ pé àwọn ọ̀fẹ́ ṣe dáadáa. ṣùgbọ́n mo pé njẹ́ ti ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀tà kọ́ńtọ́lọ̀ ọba ní ká ṣe ọ̀tà kọ́ńtọ́lọ̀ bíi Muhammad sallallahu alayhi wa sallam tó fi mà wá torí báwọn ní tẹ́ ń pè láàbáyìn báwo ṣe rí ọ̀rọ̀ ma iná ni wọ́n ń ṣàlàyé bí lè ṣe rí ọ̀rọ̀ tó fẹ́ sì yín lọ́nà nítorí pé ó fẹ́ máa jẹ yín ni bí ẹni ń tú àgbàdo jẹ ìdí ìlú tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣòdodo wọn kì í ṣòdodo àwọn ọmọ òkúta bá ṣòdodo kò torí ẹ̀ tẹ̀lé tí wọ́n ń gbọ́ tí wọ́n ń bá yín ṣòdodo ẹ má tẹ̀lé tọ́ba bá yín sọ tẹ̀ bá tẹ̀lé tẹ́ni tí máa ń bá yín sọ bá wọ́n bá yín pé ah, lọ́pọ̀ èèyàn wọn ń láti fẹ́ gbọ́rọ̀ bàbá alágbádá nù náà la dàbí òun ti kú ní kí àwọn ọmọ tí ń ṣẹlẹ̀ sí ṣe mọ̀ pé ó pàkíyèsí ẹni tó kù àwọn náà ò ṣe dáadáa kọ́ lọ́wọ́ bá kó tún wá sí i. àkàràmọ̀kùn lọ ẹ rí i pé gbogbo ẹ̀rọ agbágbé wa àti amóhùnmáwòrán àti asọ̀rọ̀mágbèsì iná àlọ́lẹ́ pé kọ̀sáyé ń bẹ̀ mọ́ láti ṣe nǹkan mí nínú gbogbo Ramadan yìí dúró wáàzí kata wáàzí kan bẹ̀rẹ̀ lọ wáàzí kata wáàzí kan bẹ̀rẹ̀ àti tó wúlò tó sáǹfààní àti tó jẹ́ wórówóró gbogbo ẹ̀ náà ló kún orí rẹ́díò ẹlòmíì ti ọ̀lọ́ àǹfààní yẹn láti polongo àbúmu lọ́wọ́ táwọn ti ń ṣe àbúmu kan báyìí ẹlòmíì lo àǹfààní yẹn láti sọ pé gbogbo nǹkan bá gbọ́ la gbọ́ lórí rẹ́díò nínú Ramadan yìí ní ẹni tó parọ́ mọ́ lọ́n wà ẹni tó parọ́ mọ́ anabi sallallahu alaihi wasallam wà ntí èsì àwọn òpè láyẹ ntí èsì àdìsí òpè ládìsí àdìsí kọ́ńdẹ̀ ẹbí ló fẹsẹ̀ rinlẹ̀ ló fẹsẹ̀ rinlẹ̀ àwọn ti kà ńbọ̀ yẹn ti kà àṣà ti kà tó gbogbo ẹ̀ náà la gbọ́ nínú rọmọgánà yìí akẹ́kọ̀ọ́ ọ̀la àti ọ̀rẹ́ ni tó di ibùjókòó tó lè ṣe àṣírí fáwọn èèyàn ni pẹ́ẹ́pẹ́ ìṣọ́kú sọ ìwé kọ̀wé kó bo kàbá kẹ́tẹ̀kẹ́tẹ́ dáadáa iná lọ́kàn jáde lẹ́nu rẹ̀ àti sọmi èèyàn lọ́nà pé ká máa bú àwọn sàhábà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó lè wọ́n tẹ̀lé ńlá sí ọ̀rọ̀ fáwọn sàhábà pa bàbá rẹ̀ ní àbíyá rẹ̀ ọ̀rọ̀ ilé pọ̀ ó ní ẹ̀rọ ń bọ̀ ń wípé ń bú àwọn sàhábà ìwé ìbúdó àwọn sàhábà bú àwọn lẹ́yìn yìí ìwé ìlọ ìwé ajé sàhábà tó fi máa bú àwọn ètò jù rẹ̀ àbẹ́rẹ́ nǹkan mẹ́ subhanallahi alazim gbogbo àwọn ìṣàkóso yẹn wá pọ̀rẹ́ gẹ́gẹ́ ọ̀pọ̀rẹ́ pẹ́pẹ́ nínú rọmọbọ́nà wa tó lọ yìí ẹ wàá mọ̀ wípé ah fi rọmọbọ́nà sìkò àti làwọn èèyàn lọ́yẹ̀ fi wọ́n mọ̀nà sọ́ńtọ́ dáa fún wọn tí wọ́n máa ṣe ni àbásìkò àti ṣì wọ́n lọ́nà àsìkò àti mú wọn gbáradì láti máa bẹ́ni tọ́lọ̀ ń fẹ́ràn kí wọ́n máa bá yóò dì láti máa mẹ́ni tọ́lọ̀ wọn bá yọ́nú sí pé wọ́n lọ́tà ah, ọ̀dọ̀ wa lójú pé sékèèsè ṣíà lélẹ́yìí torí pèsè àwọn ṣíà nù àwọn ṣíà ló máa ń bú àwọn sàhábà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ṣíà ló máa ń bá àwọn sàhábà jẹ àwọn ṣíà àwọn ní máa kókù bíi tí sàhábà ọgbà àbí ọ̀wá ń wà nǹkan lọ́dọ̀ àwọn alùsùnà alùsùnà fún ọ ọ̀dọ̀ ṣíà ló ti rí gbani ló fi wá jẹ́ pé alùsùnà dáràn àwọn ọlọ́sì dáràn ojúlóore náà lọ àtàwọn tí bá ń sọkúsọ tó ń sọ nítorí tí bá ló bá ti fò wọn kì í sẹ́wọ́ sí kọ́ bàmà sọ́nà ti lọ́mọ ọlọ́ adúpẹ́ bọ́lọ̀ torí di eléyìí báyìí àmọ́ wa sọsọ kú sọ àmọ́ wíwì kówì àmọ́ sọ pé kìí ṣe pàápà lásán lèmi àfa ọmọ àfa ẹgbọrọ irọ́ láti. àyígbọrọ lẹ Yorùbá wa yìí àyígbọrọ hmm. lẹ Yorùbá wa yìí ẹni tó yẹ kọ padà lè kí kọ lọ kọ kí gbogbo wọn máa wọn máa fọmbù wọn máa fọmbù tí wọn lè káyà kakórìkà dáadáa àwọn ọmọ kábàá kò lè kakórìkà dáadáa ìkàkùkà ni kátó wá pàdé ìsì tó ti ọtí tá pàdánù tá tó ní kí jáde ìsì àbẹ́rẹ́ nǹkan lọ àdùpọ̀ fọlọ́ torí ọlọ́run bá fi yàmọ̀ báwo náà bá ti máa sọ ọ́nà dáradára nu fa ọlọ́run lọ́kàn sànù wa táṣọ ọ̀ṣọ́ wọn bẹ̀rẹ̀ rẹ sọ́mọ sí Allahu Akbar táwọn ẹ̀sẹ̀ nílò àti ọmọ wa ẹ̀rọ náà bọ̀ ni tó àdùpọ̀ fọlọ́ torí di eléyìí báyìí kí èèyàn kàn jókòó kọ́ máa sọ pé igi tọ́lọ̀ ní kí Ádámù àti Hawa ọ̀kún jìnnà sí òun náà ni Hawa ẹgbọ́n tó jọ gbogbo ọmọ ọmọgi ní ògbómọ̀ṣọ́ láti yóò tẹ̀lé sọ̀rọ̀ gi fáwọn ẹ̀rọ gi mọ́ngò tó abẹ́rẹ́ igi igi igi lọ́lọ́ ní kó dínà igi i igi abẹ́rẹ́ nǹkan mọ́ àwọn pè ní igi tẹ́tẹ́ bá pè wọ́n ní igi ìwọ́n gbà bàbá bá pè ní igi tọ́ gbà agbọ́ ádámà ìwọ jìnnà sí igi tí Hawa ọkọ̀ ìwọ Hawa igi ni wọn èèyàn ni wọn náà jìnnà sí igi tí í ṣe wọ. bẹ́ẹ̀ ni wọ́n ṣe jìnnà síra rẹ̀ wọ́n para rẹ̀ nù. àbẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ torí àdúpẹ́ fọlọ̀ torí igi lọ́lọ́ ní kún jìnnà sí tọ́rọ́ lọ́ yé ṣe onísọkúsọ ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá ń sọ ọlọ́run gbà lérò ẹ sì rí pé ńgbà tọ́lọ̀ ń ṣàlàyé pé jìnnà sí igi jìnnà sí igi ẹ gbọ́dọ̀ kò sí àyà kan kò sì sí àdéhùn kan tọ́lá àbálòbí sallallahu alaihi wasallam tó ti dá ọkọ̀ gìn fún wa ebi abigi mango ni abigi igba ni abigi kaṣu ni abigi kini kan ọjìnà ṣégi níta àwọn ọmọ àwẹ nù bẹ́ẹ̀ni ká wàá pàtẹ wá sí ní sọnià igi àgbálùmọ̀ níjàre àjà mbọlá ti rí mbọlá ti rí bàbá ń sọkúsọ tó nítorí ìdílé yìí báyìí gírèsì Islam bá ti ṣe wálé yẹn máa ṣàlàyé rẹ̀ ìdùnnú tiwa ni kí gbogbo èèyàn náà fẹ́ sìn ìkọ́ máa sin lọ́n bọ́lá ti ṣe fẹ́ kí gbogbo ó lè bá àjọ sórí rẹ̀ kì í ṣe pé àfojúsùn tiwa ni ká sin nǹkan lọ́nà kí wọ́n máa pè wọ́n kí ni kí wọ́n já mọ́ kí wọ́n lè sọ wádà kí wọ́n sọ wọ́n lọ́sọ̀rọ̀ àti nǹkan kí wọ́n lè sọ wádà kò sí kí wọ́n lè sọ wádà kò sí. àmọ́ gbogbo wa ká lè bá sórí rẹ̀ fẹ́lẹ́ ni táwa ń lọ́gun kì í ṣe pàǹsí ẹnìkan lọ́nà ẹ ṣọ́ra yẹn ẹ má gbọ́gbọ́ kúgbọ́ sẹ́yìn tí wọ́n bá ń gbọ́ gbọ́kúgbọ̀ tó bá gbọ́ ìgbọ́kúgbọ̀ mẹ́wàá ó kéde ọ̀rọ̀ kan ṣẹ́kù lẹ́mìí rẹ̀ wọn náà lè má rí àkó tó fi kú. àmọ́tẹ́ máa ń gbọ́rọ̀ tọ́da tọ́da tọ́da bẹ́ẹ̀ ló ń ṣeré tí ìṣẹ́jú ń yí padà ń yí padà àyè tí wọ́n ń kéèsì náà mọ̀ pé ah bàbá alágbádá ṣé ìṣèpẹ́ yìí náà ti gbẹ̀sì wọ́n á sì ah mo ń kíyèsí pé ah, ọ̀rọ̀ yìí gan yí padà àdúgbò tọ́lọ̀ dáadáa náà ni ah bẹ́ẹ̀ ló ti máa ń gbọ́ gbọ̀kúgbọ̀ bẹ́ẹ̀ ni ó ti máa yí padà nù kó lọ́wọ́ yí wa padà sí dáadáa. akramakumullah bí Ramadan ti sì wá lọ yìí ẹ dákun ẹ jẹ́ amójútó ẹ̀sìn wa dáadáa ẹ má jẹ́ afẹ́sìn wa ṣeré rárárárá kára ti pé ọlọ́run ọba tó ní Ramadan ọlọ́run ló ní gbogbo oṣù ó sì fẹ́ ká sùn títí dọjọ́ ọkú ọlọ́run ni wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ̀ títí tí kò fi dé títí tí kò fi dé àwọn ọlọ́jọ́ sinmi á máa sin títí tí kò fi dé ọlọ́run ọba kó fún wa sí káwọn ti kọ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ní ìgbẹ̀yìn Ramadan báyìí ọkọ̀ aláṣẹ káwọ zakatul fitr zakatul fitr ó ní tuhratun lis-sa'im ìfọ ẹni tó so síyàmù máa ní wa tu'matun lil-masakin oúnjẹ ní fáwọn aláìní. tó ayọ̀ kíláàsì ni ayọ̀ lórí ara ayọ̀ lórí ọmọ wa ayọ̀ lórí ọmọ ọ̀dọ́ wa ayọ̀ lórí ìyàwó wa á sì di á jẹni tó ṣe yí pé ayọ́ ti dùn ti dùn tó rẹ̀sìn ti wà nìyẹn ẹni tí ò lówó bọ́lá ń bá ní kánìkún fún ọ nínú tí wọ́n fún ọ ìwọ náà yọ tiẹ̀ ń bẹ̀ tó bá ti yọ owó tó jẹ lóúnjẹ lónìí tó bá tó ikú bá ká tó fi yọ tiẹ̀ yọ. a ní ta lè fi yọ ṣùgbọ́n kò kárí gbogbo iye ọmọ tá a bí ẹ yọ dé tó bá dé ìyókù jẹ́ gbèsè lọ́rùn yín nígbà tí ẹ bá yọ bó tilẹ̀ jẹ́ pé ọ̀jẹ́ zakatul fitri yọ ọmọ jẹ́ sàrà kan nínú àwọn sàrà ṣùgbọ́n ẹ ti san gbèsè eléyìí pàtàkì pé ká mójútó mélòó náà ni tọ́lọ̀ ní káyọ wọ́n ní fọ́ọ̀rù kan iná ní fẹ́yàn kan fọ́ọ̀rù kan òun náà ni múdù márùn múdù márùn ẹ̀kún ọlọ́wọ́ méjèèjì ọwọ́ ẹni tí ò tóbi jù tọ́wọ́ rẹ̀ sì kéré jù tọ́wọ́ ti bọ ẹ̀kún wọ́n èkíní ẹ̀kún wọ́n kejì ẹ̀kún wọ́n kẹta ẹ̀kún wọ́n kẹrin ó ti pé fọ́ọ̀rù kan níta yọ fẹ́yàn kan nù nínú oúnjẹ tọwọ́ láwùjọ wa ọlọ́wọ́ bẹ wọ́n á gbé ráìsì lágbára ẹ̀ bá ká kò burú àgbàdo lọ́ba ká kò burú ẹ̀ẹ́n gàrí lágbára rẹ̀ bá ká kò burú elélùbọ́ kò burú fọmọ́bìtà kò burú gbogbo tó bá ti ń wà pẹ̀lú pẹ̀lú kọ̀ọ̀kan tó náà láti ṣe àwọn tá a ti ṣe lọ́ndàkùn gbalẹ́sìn lọ́dọ̀ wa ọlọ́ndàkùn dáadáa tó máa fi sẹ́ni tó bá ṣe san àwa náà lẹ́sàn yìí báyìí ẹni tí ó sì tì ní tí ó fi ṣe ní tí ó fi sọ gbèsè rẹ̀ ọlọ́ndàkùn gbèsè rẹ̀ fún un káwọn ti pàànà fi sallallahu alaihi wasallam lẹ́yìn Ramadan ó sì wá lójú kòkòrò ká tún ṣe sùyàmù ọjọ́ mẹ́fà ọjọ́ mẹ́fà yìí nínú oṣù Shawwal tá a ti wọ̀ tí í ṣe tó ní í ṣe ọjọ́ kìíní nínú rẹ̀ ọjọ́ mẹ́fà yìí anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tó bá ṣe sùyàmù Ramadan tó tún ṣe sùyàmù ọjọ́ mẹ́fà lẹ́yìn rẹ̀ ọ̀hún san lẹ́sàn bí ìgbà tí gbogbo ọdún yìí ló fi ṣe sùyàmù tí mo bá ṣe bẹ́ẹ̀ lọ́dún yìí tí mo tún ṣe bẹ́ẹ̀ lọ́dún tí ń bọ̀ tí mo tún ṣe bẹ́ẹ̀ lọ́dún tó yóò dàbí pé gbogbo gbèsè ayé mi mo fi sẹ̀sọ̀ yá torí ẹ má jẹ́ káwa náà gbẹ̀yìn níbi rere yìí báyìí ká sì tètè ṣe ẹni tó lọ́n bá ṣe ń rọrùn fún ńlọ́dà torí pé ara wa kò ì tí ì jẹ́ nǹkan tó sọra lẹ̀ tán tó bá ti wá di pọ́pẹ́ so yóò fẹ́ di nǹkan tó ṣe pé yóò fẹ́ mú apọn lọ́wọ́ so kéèyàn tètè ṣe ńlọ́dà àjù kọ́ kó fún wa ṣe àbáwọ̀kùnmọ̀ ẹni tó bá jẹ gbèsè ọjọ́ kan àbí jù bẹ́ẹ̀ lọ nínú Ramadan àyè ò sí fún ọ láti ṣe sùyàmù ọjọ́ mẹ́fà ṣáájú kó tó san gbèsè eléyìí tó jẹ torí Ramadan ọlọ́wọ́ bí wá léèrè ọ̀rọ̀ àwọn náfìlà ọlọ́run nìkan fi kún ládàá sọ̀rọ̀ yẹn fún wa ni ká lè lọ tó bá di lọ́la gbẹ̀ndàl Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa alhamd. abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ eléyìí tó rẹwà jù àti àwọn àrùyìn rẹ̀ eléyìí tó ga jù oore tọ́lọ̀ máa ń ṣe fáwọn ẹrú rẹ̀ ní ìparí Ramadan lọ́jọ́ ọdún ńlá báyìí ọlọ́run kò ṣe kárí gbogbo wa oore oore ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún ọlọ́run bá kò ṣe kárí gbogbo wa gbogbo oore tọ́dún yìí bá lọ́dọ̀ oníkálukú wa ọlọ́run dákun má bàjẹ́ ọlọ́run dákun má bàjẹ́ gbogbo àwọn oore tá a fojú sùn ikú kọ́lọ́wà bó ṣe fún wa lọ́tún àti lọ́sì ọlọ́run ọba kó síkó oníkálukú wa ní títí ń da nínú ọ̀rọ̀ oníkálukú ọlọ́run ọba kọ́ bàjẹ́ ibi tó kù díẹ̀ káàtó ọlọ́run kọ́ bá wa tún ṣe ọlọ́run ló dára kó forí jì àwọn òkú wa àwọn bàbá wa àwọn màmá wa tí wọ́n kú lórí ẹ̀sìn Islam ọlọ́run bá wa yáfẹ́ wọn ọlọ́run wa síjú àánú rẹ̀ wò wọn bá wa sin wọn lọ́mọ àlìjẹ́nà ẹni tí ń bẹ nínú ìtọ́ nínú wa bá wa ṣàlékún kẹrẹ ẹni tó wà nínú ìdààmú àti ìpọ́njú nínú wa bá wa gbé ìdààmú àti ìpọ́njú ìkúrò fún wa ọlọ́run dákun bá ṣe wọ́n lọ́mọ àlùjọ́nà àwọn náà gbogbo gbàtọ́ ń bá ń bẹ lórí ọlọ́run dákun máa bẹ Islam gbogbo gbàtọ́ bá gbẹ̀mí wa gbẹ̀mí wa lórí al-iman ìwọ ọlọ́run jọjọ pọ́jọ́ tí ó dáa jù nínú ìgbésí ayé wa òun náà lọ́jọ́ tá a pàdé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba ẹlẹ́dàá ọba ẹlẹ́dàá wa fún orílẹ̀-èdè gbogbo ó kéré àbótóbi bá àwọn ẹni tó yẹ pé àwọn ń gbìyànjú lọ́sàn àti lóru bí nàìjíríà ti ṣe dàrú bí gbogbo nǹkan ti ṣe dojú délẹ̀ ọlọ́run dákun má fún wa ṣe ọlọ́run má fún wa ṣe ọlọ́run má fún wa ṣe àwọn náà tá a wà nù nàìjíríà ọ̀nkọ́ dáàbò rẹ̀ bò wá ọlọ́run kò fi sọ rẹ̀ kò fi sọ wa ọlọ́run kò mọ́ sẹ́ẹ̀bà wa ọlọ́run ọba kó ká máa rí ná ká máa rí lò kọ́lọ́n fi àlùbáríkà ọlọ́run ọtún ọtún ọ̀nà orí ọlọ́run ọba kò sí fóni kálukú wa gbogbo ẹni tó ń ṣiṣẹ́ ìjọba ọlọ́run kó ràn wọ́n lọ́wọ́ ẹni tó ń ṣiṣẹ́ aládàáni ọlọ́run kó ràn wọ́n lọ́wọ́ gbogbo oníkálukú wa ọlọ́run dákun má dáwà dábò káàtà wa ọlọ́run jẹ́ dáa fún láyé kó dáa fún alálùkìyámà ràn wọ́n lọ́wọ́ lórí àti máa ṣe tẹ ní kọ̀kọ̀ àti ní gbangba fún wa ní àfọ̀mọ́ṣe nínú kò ní í ṣe nítorí tọ́lọ́n ọlọ́run ọba ẹlẹ́dàá àbíọ́ wọ́n lọ́ mọ bíi tí gbogbo orí wà sóore fún wa wọ́n lọ́ mọ bíi tí gbogbo aburú wà sọ wa gbà wá là wá kúrò níbi gbogbo aburú àbíọ́ kíkẹ́ gbogbo oróore eléyìí tí a nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam tọ́tọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ wọn náà ọlọ́run àbíọ́ pé kò ṣerú rẹ̀ fún wa àbíọ́ àtọ́ lọ́dọ̀ wọn lọ́n gbogbo aburú eléyìí tí a nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam tó sáà di níbẹ̀ àwa náà sáàdì ìwọ ọlọ́run ọba wa níbi àbúrò yìí báyìí gbogbo létí ń tòrò ọlọ́run má dàrú gbogbo létí ń tòrò ọlọ́run má dàrú gbogbo ọ̀dẹ̀ tí ń tòrò ọlọ́run dákun má bàjẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò bá ń jẹ́ àṣetán tí da má jẹ́ náà délé oníkálukú wa ọlọ́run ẹlẹ́dàá wa lé fìtínà sóníkálukú wa kó lé apọn kó lè sóníkálukú wa gbogbo nǹkan tí máa bá ọlọ́run bàbá ti pé nínú dáadáa dáadáa ilé ìtọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá tó ṣe fún àwọn yìí bẹ́ẹ̀ bàbá màtí rí bẹ́ẹ̀ bàbá fi dára àbáfẹ́ Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ̀ wọn bá ara sí wa ọlọ́run wa pa á láṣẹ ọmọ ìṣe àṣọláàtù fọ́gà wa yìí ní gbogbo bá nítorí pé àṣọláàtù tẹ̀ ń bá ń ṣe fún ẹ máa ta rẹ̀ gbọ́dọ̀ àṣọláàtù wà alábìnrin man salla alayya marratan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 وأذل الشرك والمشركين وطر الأعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا ولا أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أن تغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم ربنا أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين اللهم بارك في بكم صدوا